dìde báyìí sí àṣírí mo gé fún yẹn o àwọn ọba wa gan wọ́n ti wọ́n ti dìde báyìí pátápátá ẹ̀rí pé tẹ́lẹ̀ bá wọ program àná bàbá wa òní aláàfin àwùjalè gbogbo àwọn bàbá pátápátá àtàwọn gómìnà wọn yẹn náà àwọn náà wà mẹ ẹrú ń bà àwọn gómìnà yẹn wà ní. ohun tí bíbélì dẹ̀ ní kò sí ohun tó ń bà mí lẹ́rù ẹrù kò sí nínú ọkàn mi gómìnà nìkan lòún dúró tán. olùsọ̀tà bàbá wa lè fọ́ ọ́ Baba talk do. Talk and do. Akesu Jiso. Fáyọ̀sí ọ̀run anybody. Fáyọ̀sí ní ojú ogun tó ń lọ yìí. Bẹ́ẹ̀ni. Oníbàkà méjì ni. Ó ní Yorùbá ti decide. Yorùbá fẹ́ lọ ní wọ́n sọ fún yín yẹn. Ó ní bí Yorùbá bá lọ lòun ń lọ. Tòun bóun ṣe wà yìí. Fáyọ̀sí sọ bẹ́ẹ̀. Ó lóun èsì ọmọ àlè Yorùbá tó ọmọ Èkìtì lòun. Òṣogbo mọ́lẹ̀ lòun. Mm. Ó ní bí Yorùbá bá lọ lòun lọ́ntò. Mm. Fáyọ̀sí sọ bẹ́ẹ̀. Mm. Ọmọ akẹ́lẹ̀ olólóṣèlú lòun ò deny ṣùgbọ́n bí tí yorùbá ń bá ń lọ fẹ́mi fani káyọ̀dé ní olóṣèlú lòun bólóṣèlú jẹ so tí ń sìn ó ní activist lòun activist lòun tó ń jà fún àjàgbara lòun ọmọ yorùbá dẹ̀ ni òun ọmọ fẹ̀ lòun ó níbi tí yorùbá bá ń lọ lòun lọ òun súnmọ́ àwọn olóṣèlú òun ò jiyàn hmm. ṣùgbọ́n my brother ó ní I swear ó búra fún mi ó níbi tí yorùbá bá ń lọ lòun lọ ó lóun ò lè gbà kí a máa jà ọmọ yorùbá lójú òun hmm. téèyàn bá ti sọ bẹ́ẹ̀ fún mi èmi ò ní bẹ̀rù ẹ̀ èmi á nígbàgbọ́ nù rẹ̀ hmm. wọ́n tó bá sọ fún mi pé ibi tí yorùbá bá ń lọ wọ́n fẹ́ sọpọ́tì kí yorùbá kò nínú ìyàgbé ẹrú èmi ò ní kà ẹ́ kó ní rọ́mọ̀ èmi ò ní bẹ̀rù èmi ò ní fura <laughs> ebi wọ́n ti sọ bàbá mi ní èpè ẹnu ara ẹni ó ní kò ní jà ní ìbáraẹni tí o bá ti lè sọ fún mi pé ọlọ́run kò nídìí èpè sọ pé ọlọ́run bá ń gbọ́ mi tí o bá bá ń lọ mọ̀ ń lọ èmi ò ní furasí ẹ̀ ẹ mọ furasí mọ bẹ̀rù èmi ò bẹ̀rù ẹ mọ̀ torí mo mọ̀ ẹ pé nǹkan ti ń bẹ́lẹ̀ àṣẹ ọlọ́run ni kì í ṣàṣẹ gbòó mo tó bá dẹ̀ ti ń bínú ọlọ́run o ti fẹ́ parẹ́ nìyẹn ẹ máa ní nínú Yorùbá lásìkò yìí ó ń bínú Ọlọ́run dẹ ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù pé wọ́n fẹ́ mú wa wọ́n gbé wa orí right wa la wà ẹ jẹ́ kí gbogbo Yorùbá ká ronú o àwọn àbúrò wa àwọn ọmọ wa ni kì í sàbúrò wa ọmọ bíi seven years eight years ọmọ mi ni nà án mo ti bímọ tó ju bẹ́ẹ̀ lọ nà án mo lè pé lọ́mọ mi wọ́n ń ta gbogbo wọ́n ta ìwọ ní owó tó wọ̀ lọ léèwé ìjọba wa ò ṣètò léèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún wọn àwa ìgbìmọ̀ ààrẹ kọ́ àmì gan ọ̀rẹ́ kọ́ ọ̀fẹ́ lọ ìjọba àwọn tí mo kà owó ni àwọn bàbá mi san ìyá mi àwọn ọmọ wa ti ń bẹ àwọn ọmọ wa sì tán wà títí ẹ̀ wọn ọ̀rẹ́ pọ̀ fẹ́ kẹta lọ́mọ nígbà tí ọ̀wá só táwọn dáàdi wa fẹ́ fún àwọn ọmọ wa wọ́n wá ń gbé ẹ̀pà lé wọn lórí ah. wọ́n ń gbé pé ọ̀tà lé wọn lórí wọ́n wá ń ta pé ọ̀tà lé wọn jọ. kò sẹ́kù òòṣà á ti gbàdúrà òòṣà ah. a ò sunkún mọ́ bàjẹ́ wáyé a ò sunkún mọ́ o kò sẹ́kù mọ́ o ó ṣàkú kò sí ẹkú mọ́ kò sí ẹkú mọ́ bẹ́ẹ̀ ni kò sẹ́kú mọ́. ẹ wo kẹrí ó tó ní tí bàbá àwọn ọmọ wa àwọn ọmọ ti ń ta ẹ inú dọ̀pin ẹ̀rọ náà ọ̀dẹ̀ bá olórí wá. ọmọ sáré ilé mọ́tò báyìí. ẹnu ọba wọn náà. tàbí ọ̀tá yẹn wọn ń tábí náírà sí nínú ọdọ àwọn bọ́lá àwọn kàwé wọn rí sí kàwé. wọn rí sẹ́. ẹ̀rọ ọ̀dẹ̀ bá àwọn olóṣèlú wa ah, ẹ̀tọ́ àlẹ́ ah. fẹ́ mú wa ẹ fẹ́ pa wá ah. ọlọ́run bọ̀ nígbà fún ọ. ẹlẹ́dàá ọmọ ti ń ta nù ìtọ́ ìpọ́n wà léèwé tí wọ́n rẹ́dí àti kàwé ṣùgbọ́n kò sówó wọ́n rẹ́dí àti lọ léèwé àwọn tó jẹ́ àwọn bàbá wa àti ah. àwọn òrówó fún wọn hmm. láti lọ léèwé ẹlẹ́dàá àwọn ò ní gbà fún wọn. àṣẹ ẹlẹ́dàá àwọn ọmọ wa àwọn ọmọ wa tó ń àwọn àbúrò wa tó ń rí pa ọmọ tá a fi yẹ wọ́n ń pa yẹn àwọn bàbá wa tó ń pa àtàwọn ẹ̀gbọ́n wa tó pa yẹn ẹlẹ́dàá wọn yóò pa gbogbo ọ̀tá yorùbá. ẹlẹ́dàá àwọn yorùbá gbogbo alágbára tẹ ju yorùbá lọ tẹ́ agbára yẹ̀ wá jẹ gbogbo ẹlẹ́dàá àwọn bàbá wa tẹ́ ti pa àwọn ẹ̀gbọ́n wa tẹ́ ti pa àwọn àti wa tẹ́ ti pa ẹlẹ́dàá wọn pa yẹn àṣẹ wa àwọn ni mi tó lẹ̀ mi lọ́dọ̀ orínú mi orínú mi lórí ọ̀rọ̀ yorùbá bí bá ti fẹ́ kó rí fún mi lórí ọ̀rọ̀ Yorùbá. àgbàwo ọ̀sàwọ̀ ẹ̀ wò kò sí nǹkan kan.